Hello. Àwọn ọmọ Nàìjíríà kù dédé àsìkò yìí o. Ẹ káàárọ̀ ńbẹ̀ yẹn, ẹ káàsán, ẹ káalẹ́ o, ẹ kú ìrọ̀lẹ́ ibikíbi tí a bá ti ń gbọ́ mi. Mo kí gbogbo wa o. Àwọn ọmọ Nàìjíríà wọ́n tún gbé mi tuntun jáde fún wa tí a bá lè follow ẹ̀, ó máa dára fún wa. A dẹ̀ dára fún wa lágbára Kristi. Hmm. Ọba ìlú òyìnbó máa gbé tuntun jáde tí a bá lè máa follow ẹ̀. King Charles. agbọ́tọ̀ tó ní àwa ọmọ Nàìjíríà ó yẹ ká máa imitate wọn ká máa imitate because wọ́n ní ohun tó bá láṣẹ wọ́n ní bó ṣe bá tó bá pàṣẹ báyìí àṣẹ wọn bẹ̀rẹ̀ ní gọ́ọ̀mẹ̀ntì wọn àṣẹ ọba ìlú òyìnbó ní gọ́ọ̀mẹ̀ntì wọn kọ́ tá à ń pè ní gọ́ọ̀mẹ̀ntì nìyẹn bẹ́ẹ̀ sì ní Nàìjíríà wa tábà tí ìràwọn politicians tábà tí vote fún tábà tí ṣe gbá àwọn náà máa tàbí ọbẹ̀ àṣé kán lọ bẹ̀ kán lọ ṣe jẹgúdú jẹ kán lọ jẹ ìjẹkújẹ kán ṣayé bàṣàbàṣà ó ní gbogbo wọn níbẹ̀ ẹ ṣe ń gùn wọn kò sẹ́ni tí ó mọ̀ pé that place is a difficult place it's a difficult place that place that ẹ̀ ẹ̀ ẹ̀ aṣọ rock tí gbogbo wọn lọ ń sẹ́yìn kan fẹ́ ṣàṣùkú láti lọ kówó jà àti láti kò sí míì tán lọ ń ṣe bẹ̀ wípé kán débẹ̀ kán kán wá owó kán wá owó kéèlì jẹ tiẹ̀ kó dá gbèsè sí nàìjíríà lọ́rùn kó tún máa dúró de kí gbèsè yẹn máa dúró de ẹni àwọn tuntun tó tún bọ̀. Gbogbo àwọn tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ wọ́n ò lè ṣe rere. Wọn ò lè ṣe, wọ́n ò lè ṣe rere. Gbogbo wọn pátápátá wọ́n ò lè ṣe rere. Wọn bá jẹjẹjẹjẹ wọ́n ò ní yó. Ẹ rí bí wọ́n ṣe ń rù, wọ́n á jẹun, wọ́n á rù. Wọ́n á jẹun, wọ́n á gbó sójú, wọ́n á gbó sára. Èyí gbogbo wọ́n á rù, wọ́n á ké egungun. Wọ́n á bọ́ sórí stage, ẹ máa wò wọ́n pé ṣáláìsàn làwọn eléyi àbí kíni. Ẹ jọ ẹ jẹ́ ká wá, ká sọ òótọ́ ọ̀rọ̀ nù ọ̀rọ̀. Ọba Charles ló máa sọ̀rọ̀ Wọ́n ní àṣẹ tó bá pa, òun ni wọ́n máa ń follow torí òun ni government. Wọ́n announce ẹ̀ lánàá pé à, pé Charles, Charles ń sọ pé, pé Charles sọ báyìí, Charles sọ báyìí. Gbogbo wọ́n dẹ̀, wọ́n dẹ̀ sọ pé yes. Àṣẹ tó máa ń fọ, àṣẹ àṣẹ tó máa ń follow nílùú òyìnbó nìyẹn. Ọba bá ti pàṣẹ. Ṣé àwa lọ́ba Nàìjíríà? Tí a bá ní kán ti imitate, ṣé ọba, ṣé ní Nàìjíríà yìí? Àbí president, àbí, àbí politics? polit polit àbí àwọn tó ń ṣe politics àbí politicians wò láì láì àwọn politicians máa sọ pé àwọn ni àwọn la láṣà ó tó dẹ̀ pé àwọn la láṣà ẹ jọ wọ́n ní gbogbo ẹ̀yin ọba àti gbogbo ẹ̀yin ìjòyè àti gbogbo governors pé oko ló yẹ kẹ́ lọ máa dá tẹ́ bá dá oko oúnjẹ á wà nílùú pé that is only solution. Pé ẹ tí ẹ yẹ láti ṣe nǹkan kan tó jẹ́ pé ẹ̀yin ẹ̀yin ọba, ẹ̀yin politicians, ẹ̀yin presi àti president wọ́n ní òkò ní kẹ lọ dá. Ẹ̀yin, ẹ̀yin tẹ́ ẹ̀ tó jọba nínú yàrá yín, tẹ wá sí ìta gbangba, tẹ wá lọ ṣe bàṣàbàṣà ẹlẹ́yin lọ́ba. Àbí ẹ̀yin tí ẹ tó jẹ́ president nínú yàrá yín, ẹ wá sọ pé ẹ̀yin ni president. Torí ẹ ni ò fún yín because ẹ tí kápá ilẹ̀ yín báwo lẹ ṣe fẹ́ kápá ata. Kẹ má sọ wípé ẹ fẹ́ kápá gbogbo country, ó má jẹ̀ ṣe fún yín. Wọ́n ní tí ẹ bá ṣoko, kóúnjẹ wà nílùú, tí gbogbo yín bá dà sóko kẹ bẹ̀rẹ̀ sí ní ṣoko pàtàkì, kẹ hand over ìjọba fún àwọn tó lè ṣe é. Wọ́n là ní, wọ́n là, ní ni o, wọ́n là ní ọba, a ní joyè, a àwọn politicians wa olè ni gbogbo wọn, wọ́n kàn ṣe wa dàbí pé torí ẹ̀ la ṣe ń find it difficult ní Nàìjíríà yìí láti, láti rí olórí tòótọ́. Aà lólórí now. Wọ́n ní nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ni. Wọ́n ní ká dè make sure pé, eh, gbogbo àwọn ọmọ, gbogbo àwọn ọmọ Yorùbá àti gbogbo àwọn tapera wa ní ìlú mi, kí gbogbo wa pé ká so wọ́pọ̀ ká cooperate gẹ́gẹ́ bí a ṣe cooperate fún ti èyí tí a ṣe níjọ́ èyí tó kọjá yìí. Kíni mo ti máa ń gbàgbé. Kíni protest tí a ṣe kọjá. Ṣèbí àwa ẹnu wa kò ní tẹ́lẹ̀ bá ṣe gbogbo bákan wòran. Wọ́n ní a ṣé àwa Nàìjíríà ṣé kò sí ẹni tó kàwé mọ́ ni? Àbí kò sí ẹni tó ti ẹ̀ ríran mọ́? Àbí ẹni tí ò Àbí Tinubu ti fògun ẹ̀ bá gbogbo Nàìjíríà jẹ́ pé kí everybody má fọhùn? Ṣé nígbà tí Ọlọ́run wá kó sí everybody inú tásìkò Ọlọ́run tó ṣe bá jáde protest, a ṣe protest débi tó ń ṣe protest sí. Àwọn ọmọ Nàìjíríà ẹ káàárè, Ọlọ́run á ràn yín lọ. Gbogbo nǹkan táa bèrè fún rere á tẹ̀ wá lọ́wọ́ lágbára Kristi, lágbára Ọlọ́run ọba ìyanu. Kì í ṣe pé try, Nigeria ń try. But Charles ń sọ pé the only solution tó lè help wa ní Nàìjíríà yìí, kí gbogbo àwọn tó ń pè ní president o, àwọn ọba o, àwọn governors o pé wọn ò táṣẹ́ pa ká má wulẹ̀ tanra wa, pé ká cooperate ní Nàìjíríà kí gbogbo wọn kó gbàjọba lọ́wọ́ wọn, kí gbogbo wa ká dà lọ sóko, ká lọ ṣe because wọn ò tó àṣẹ pa. Pé tí Ọlọ́run bá fún wa ní ọba, ó ní tí wá pé ọba gidi wà tí gbogbo wa lè imitate àwọn president, àwọn, àwọn olóyìnbo. Tí a bá mọ̀ pé a fẹ́, a fẹ́ imitate àwọn olóyìnbo tí gbogbo wa kàn máa sáré lọ sí olóyìnbo, àwọn president wa wọ́n sá lọ sílùú òyìnbó wọ́n ní àwọn fẹ́ lọ ṣe wọ́n fẹ́ lọ ṣe conference àwọn governors wọ́n fẹ́ lọ ṣe conference àwọn olórí wa wọ́n fẹ́ lọ ṣe conference pé rọ́nà ń pa o pé kò sí kankan kan tó ń lọ conference wọ́n lọ ń ṣe wọ́n kàn máa gbé girlfriend wọn lọ sí ìlú wọn lọ fi fine bẹ́ẹ̀ wọ́n á padà wọ́n ní conference wọ́n ní kò sí conference kankan tó ń ṣe ṣẹ́gbọ́n àbẹ ẹ yìí. Wọ́n ní kò sí conference pé wọ́n kàn lọ ń ṣe ìgbádùn ara wọn. Wọ́n á dé wọ́n láwọn lọ ṣe conference. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀, tó bá pé lóòótọ́ wọ́n ń ṣe conference, wọ́n dẹ̀ ń sọ òótọ́ ọ̀rọ̀ fún wọn, tọ́ dẹ̀ ń fún wọn ní correct ọ̀rọ̀ tí wọ́n, tí ikún máa ń gbọ́. Wọ́n fún wọn ní ìyáláyé ọ̀rọ̀ tí etíkun máa ń gbọ́ tí etí ikún fi ń di. Tó bá pé wọ́n ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn, "àáà, kí ló dé? Kí ló dé tọ́ ní gbọ́?" Tí bá dé sí ilẹ̀ wa. The worst ni pé a tún máa bèèrè pé ṣé àwọn èèyàn wa táa bá lọ sí ìlú òyìnbó a máa rí pé so gbogbo àwọn nǹkan mèremère tó da tó da tó da yìí làwọn èèyàn wa ni president máa lọ ni governor máa lọ tó máa rí pé gbogbo àwọn èèyàn ńláńlá tó wá lọ sí ìlú òyìnbó wọn ò lè ní dé kán fi wá ṣe àwòkọ́ṣe fún sí nàìjíríà irọ́ ni o àṣé ìranù náà ló ń ṣe kò sí ibìkan tó ti ń ṣe wọn létí pé wọ́n ṣe conference kò sí wọ́n ní àṣẹ girlfriend náà máa gbé lọ wọ́n á lọ feel fine wọ́n á feel. Eh, wọ́n á dúró fún, wọ́n á dúró fún ìjọ́ bí mélòó wọ́n á padà bí ọ̀sẹ̀ kan, bí ọ̀sẹ̀ méjì, bí oṣù kan. Ah! President wa ti travel. Ah! Ó lọ sí conference. Pá àṣé irọ́ ni girlfriend rẹ̀ lọ́ lọ ń gbé. Lọ́ ń gbé lọ sọ́hun tán lọ́ ń ṣe ìgbádùn. Tán máa dé, wọ́n ò ní rí nǹkan kan kọ́. Nígbà ó jẹ́ pé after hotel, wọ́n padà bọ̀ Nàìjíríà. Gbogbo àwọn tó ń ṣe irú eléyìí fún wa ní Nàìjíríà, tán, tán, tán máa lọ sí ìlú òyìnbó, tán ò ní rí ẹ̀kọ́ gidi kọ́. Tán tún tiẹ̀ máa tún wá máa dákún wàhálà Nàìjíríà. Ọlọ́run máa punish wọn. Ọlọ́run nìkan ló lè fún wọn ní èsì, èsì iṣẹ́ burúkú tó ń ṣe láti wá máa, láti wá máa ní Nàìjíríà. Ọlọ́run á kó Ọlọ́run á ṣe. So oko lẹ máa lọ, oko lẹ máa lọ gbìn, kẹ lọ dáko. Wọ́n ní kí ẹ dáko, governors o, president o, àwọn ọba, gbogbo àwọn fake ọba ta sọ pé alálàṣẹ, pé a ṣe irọ́ ni pé kí gbogbo wọn dà lọ sóko. Kán change ìjọba fún àwọn tó máa, tó máa gbàjọba. Ẹni tó Ọlọ́run máa yàn, tó máa yanjú, ẹni tó Ọlọ́run máa fún ní àkóso Nàìjíríà yìí láti ṣe dáadáa, òun ló Ọlọ́run máa gbé síbẹ̀. Wọ́n ní kó, kó wipe gbogbo àwọn tó wà níbẹ̀ tó, tó, tó ń bà, tó ń bà ìlú jẹ́, tó ń bà ayé jẹ́. Kó wipe gbogbo wọn off. Ka lè ráyé gbé ní Nàìjíríà. Kí Nàìjíríà lè tòrò kó, kó, kó, fún wa. Lágbára Ọlọ́run máa sweep gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà Nàìjíríà Ó máa sweep wọn kúrò ẹ̀mí mímọ́ Ọlọ́run alágbára pẹ̀lú pẹ̀lú agbára ẹ̀, òun ló máa tún Nàìjíríà yìí ṣe fún wa lágbára Kristi, lágbára Ọlọ́run alààyè. Ẹni tó bá sọ wípé kò ní ṣe é ṣe, ẹ̀yin ẹ̀ ná máa ṣe. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé o. Ǹkan tí King Charles tó pàṣẹ ni, wọ́n ní tó bá ti pàṣẹ, òun ni ọba lóyè, àṣẹ tó wà lóyè òun náà máa tẹ̀lé. Kì í ṣe rádaràda tó ń pàṣẹ fún wa ní Nàìjíríà yìí, táa fi pè bóyá wọ́n pé à ń ṣe ìjọba. Ẹ ṣé o, tẹ fi ń tẹ́tí sí wa, yin èèyàn wa. Ẹ bá wa share, kí ẹ bá wa like, kí ẹ dẹ bá wa subscribe. Ọlọ́run á rán wa lọ́wọ́. Ẹ ṣé gan, tẹ fi sí wa.